àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ètò ààbò tó kóra jọ pọ̀ sí gbọ̀ngàn ọ̀hún pè fún ìlanilọ́yẹ̀ lóòrèkóòrè tó péye fún àwọn ọ̀dọ́ láti tẹpa mọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà gbòógì láti di ọlọ́rọ̀ dípò lílọ́wọ́ nínú ọ̀nà àbùjá èyíkéyìí láti lówó alága lápapọ̀ fún àjọ ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú Farouk Abdullahi Maiyama sọ pé àwọn ọ̀dọ́ nílò ìlanilọ́yẹ̀ lóòrèkóòrè kí ọwọ́ wọn sì dí nínú iṣẹ́ kan pàtó kí wọ́n máa gbà wọ́n lámọ̀ràn lòdì sí lílọ́wọ́ nínú ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti ìpànìyàn ṣe ètùtù ọ̀la wọ́n ní àkókò nìyí láti bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀ ní ìtùbíǹnùbí kí àyíká wa ba lè bọ́ lọ́wọ́ ìwà ọ̀daràn àti ìwà ipá tí ó gògò láàrin àwọn ọ̀dọ́ báyìí àwọn alẹ́nulọ́rọ̀ mìíràn níbi ìpàdé àpérò ààbò náà gbàgbọ́ pé ètò àpérò ọ̀hún yóò ṣe àwọn ọ̀dọ́ láǹfààní láti lè pèsè ọ̀nà àbáyọ àjùmọ̀gbékalẹ̀ tí yóò mú kí orílẹ̀-èdè yìí wà ní àlàáfíà Àkòrí àpérò nípa ètò ààbò ọ̀hún ni "Ṣíṣẹ́pá ìwà ọ̀daràn tí ó ń gògò láàárín àwọn ọ̀dọ́". Ṣèyí Ògúnbáyọ̀ ló ń jábọ̀ fún iléeṣẹ́ ti Abẹ́òkúta.